bisimilayi wasalaatu wasalaamu ala asorofi musalin wàhálà alihi wa sahbihi wa mawalahun bi hisani la yomidin adúpẹ́ fún Ọlọ́run ọba abiola kí o mọ sálẹ fún ẹnìkọ̀ọ̀kan wa ní ẹ̀san àṣeyàmù wa ilé tí a ti ń bá bọ̀ láti ọjọ́ yìí gẹ́gẹ́ bí a sì mọ̀ pé òní jẹ́ ọjọ́ kẹwàá nínú oṣù rọmọdán ọlọ́ọ̀ba òdàkùn mọ́sálà ṣe ìtókù ní ìrọ̀rùn fún wa ní àtìgbà láyé àti láyé wa kò sí wálé tí ọ̀rọ̀ àǹfààní níbẹ̀ èyí ni ètò yí ètò wa húdà wàbúṣọrọ ilé tí yóò mọ gorí afẹ́ nìsín eléyìí tí àwọn olùkọ́ wa àwọn olùmọ̀ wa tí wọ́n bá wa sọ̀rọ̀ lọ́hùn ọ̀rọ̀ tí gbáyé ṣíṣe ní láǹfààní tẹ̀yìn sí rí èrè jẹ ní ọ̀la àlìkíọ́mọ̀ náà ni wọ́n bá wa sọ láti sin lọ kí ọlọ́ba kí ó ṣe nírọ̀ fún wa fáǹfààní ẹni tó yẹ gbòtò ó lè má mọ talẹ́ni tí ń bá wa sọ̀rọ̀ àbíbo ni wọ́n ti wá àwọn náà ni àwọn náà ni olùmọ̀ wa àwọn olùkọ́ wa adókòtòrò Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ èyí tí ó wà ní àdúgbò ẹ̀sánú ajé èrè àlógbòmọ̀ṣọ́ kí ọlọ́run bá kí ó jẹ́ kí a rí wọn pẹ́ látàrí dáadáa kó wá sí àwa náà ní ẹni tí yóò mọ gbọ́ àwọn ọ̀rọ̀ lórí ibi látẹnu wọn tí ó ṣe wá láǹfààní láyé tí ó jọ ṣe wá ní àǹfààní náà làlìkíámọ̀ ọlọ́dàkùn mọ́sálà ìṣe ní ìrọ̀rùn fún láti fi jẹun tí wọ́n bá sọ ọ̀rọ̀ náà àmín. wasalaatu wasalaamu alaykum wa rahmatuhu wa barakatuh gẹ́gẹ́ bí àlàyé tí à ń ṣe lọ lórí àwọn nǹkan tí ṣẹ̀ríà tí ó wá nínú òfin ṣẹ̀ríà pé a fẹ́ kéèyàn ó mójútó nínú Ramadan òun náà ni ta'jil al-fitr kí a tètè máa sínú nígbà tí a bá ń gba Ramadan ìmọ̀ tètè sínú yìí òun ni pé tó bá ti dá wa lójú pé òun ti wọ̀ tá a sì rí pé ó wọ̀ so ìgbà yẹn a sínú àbí kó tiẹ̀ jẹ́ pé kùrukùru ń bẹ lójú sánmà so àbí kó jẹ́ pójú ń rọ̀ àárí oòrùn rárá ṣùgbọ́n etí ó dá wa lójú ni pé ó ti tó àsìkò tó yẹ kó wọ̀ nítorí pé àwògbà tó wọ̀ lánàá àwògbà tó wà ní tó wọ̀ ní jẹta so pẹ̀lú eléyìí báyìí a jẹ́ pé a sínú a sínú ṣùgbọ́n ìgbà míì ó ṣeéṣe kó jẹ́ pé ẹni tó ń pèpè fún sọ́láàtì àti mọ̀ yín pé bàbá yẹn mójútó àkókò takoko bá sì tó ló máa ń pèpè fún sọláàt ó jẹ́ ni tó ṣe fọkàn tán tó bá ti pèpè fún sọláàt àjẹpá sínú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan míì tó lè jẹ́ ká mọ̀ pé àsìkò àti sínú ti tó ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ sahal ibn sa'ad as radiyallahu an anna sallallahu alayhi wa sallam qaal la yazalu an-nasu bi khayrin ma ajjala al anabi sallallahu alayhi wa sallam ó ní àwọn èèyàn ò ní yé bẹ́ẹ̀ nínú oore o ìgbà tí wọ́n bá máa tètè sínú ní kété tí wọ́n bá ti rí pọ́ọ̀rùn wọ̀ alimami bukhari àti muslim ló gbà wá. anabiya sallallahu alayhi wa sallam ó sì tún sọ nínú àwọn àdéhìí mìíràn yẹ bó ti ṣe lọ́lá tó wípé kí èèyàn jáni tí yóò tètè máa sínú eléyìí túmọ̀ sí wípé àwọn ẹni tí wọ́n ń pèpè fún sọ́láàtì ọ̀dọ́wọ́ wa ọ̀dọ́wọ́ wa bàbá làdáni pé àsìkò tí ẹ̀ ń pèpè fún sọ́láàtì ń gan gan gan gan lásìkò sọ́láàtì gẹ́gẹ́ bí sọ́láàtì alifájìrì nìsín tẹ́ bá sọ pé alifájìrì ń yọ níbi aago márùn ó kọjá ìṣẹ́jú márùn ó kọjá ìṣẹ́jú mẹ́fà ó kọjá ìṣẹ́jú méje àsìkò yìí gangan gangan ló ti yẹ kẹ́ ẹ dẹnu lé pípèpè fún sọ́lát lọ́nà tó fi jẹ́ pé ẹrú ọlọ́run tó fẹ́ gba rọ̀mọ̀bọ́n kò ní í jẹ́ wípé látàrí tiyín tẹ́ fi àsìkò tẹ́ fi falẹ̀ ẹ ti mú jẹun lọ́sàn-án nítorí mm-hmm. pé táyà ọba pèpè fún sọlá àtàfi láago márùn àbọ̀ ẹ̀wọ̀n aago márùn àbọ̀ sáago márùn kọjá ìṣẹ́jú méje sáago márùn kọjá ìṣẹ́jú mẹ́fà tá àlùfájàrí ti yọ nǹkan bí ogún ìṣẹ́jú lé ilẹ̀ tún ti fílẹ̀ fáwọn èèyàn kó wọ́n máa jẹun so sẹ́wọ̀n kẹ́yìn lẹ́fà kó bá fún wọn tó bá di lọ́la gbẹ̀ndà òkè àwọn bóyá èèyàn ti wí ìdí nìyí tó fi jẹ́ pé tó bá di nírú àwọn àsìkò yìí báyìí kò sí tó nítorí kó má àfa àkóbá fáwọn èèyàn torí bí sẹ́yìn bá ti fi falẹ̀ ẹrú ọlọ́run mi ọkàn tiẹ̀ ti balẹ̀ pé ńgbà bàbá bá tó pè ìgbà náà lásìkò àti má jẹun tó tí ó sì jẹ́ pásìkò yìí ti tó tó tó ẹ̀yin lẹ̀ pèpè fún sọ̀láàt bẹ́ẹ̀ náà ni àsìkò sínú lọ́pọ̀lọpọ̀ gbàmí òun ti wọ̀ wọ̀wọ̀ ti pẹ́ tó ṣe é pé àwọn èèyàn tí ó pèpè fún sọ̀láàt ò pèpè fún àwọn èèyàn nínú ilé àwọn ó sì takú pé báà rọrùn mà àwọn tó ti mú wọn mọ́ ti pèpè fún sọ̀láàt ó túmọ̀ sí pásìkò àti sínú òtítọ́ tó wọ́n máa fìyà jẹra wọn lálẹ́kùn fìyà jẹra ẹni nígbà tí anabi sallallahu alayhi wa sallam sọ pé idha aqbala al-laylu min hahuna wa gharabat ash-shams faqad aftara as-sa'im ní ìgbà tó rúbá ti wọlé báyìí tó òun sì ti wọ̀ àsìkò àti sínú ti tó fẹ́ni tó bá ń gba as-siyam torí náà ẹja amójútó lè yí báyìí ní ìgbà míì ní ilé kan náà táwọn èèyàn ń gbé ní ilé kan náà táwọn èèyàn ń gbé àsìkò tí wọ́n sì nù máa ń yàtọ̀ síra wọn gẹ́gẹ́ bí ilé tó bá ga ga ga ga ga tó ga rorororororo gẹ́gẹ́ bí burjul khalifa ní dubai burjul khalifa yẹn ìyẹn ni alkhalifa tó wà tó wà ní dubai ilé yẹn ga púpọ̀ so ti ń lọ bí àgbéka àgbéka ọgọ́rùn méjì so àwọn ẹni tí wọ́n wà nísàlẹ̀ àwọn ò ti rí pé oòrùn ti wọ̀ táwọn ò ti sínú nígbà táwọn tó wà lókè tó wà lókè tó wà lókè táwọn sì ń rọrùn ẹni tó wà lókè òun tó ń rọrùn wọn ò gbọdọ̀ sínú ẹni tó wà nísàlẹ̀ ti sínú so ìtètè sínú tẹni tó wà ń sálẹ̀ oní tó bá ti rí pé òórùn ti wọ̀ ìtètè sínú tẹni tó wà lókè lọ́nlọ́nlọ́n oní pé òun náà gbọ́dọ̀ sínú ó dìgbà tó bá tó rí pé òórùn wọ̀ ẹni tí ó wá fẹ́ travel ó fẹ́ travel gba bàálù ìgbà tí wọ́n wà ní airport wọ́n rí pé òórùn ti wọ̀ wọ́n sínú wọ́n wá wọ bàálù bàálù gbéra bẹ́ẹ̀ ṣe dénú òfurufú báyìí wọ́n bá tún róòrùn níwájú wọn pé à ṣé ẹ̀yìn ba rọmọdọ́nà tòní jẹ́ bí ẹ̀ bàjẹ́ kò rárá nítorí pé dájọ́ yín nígbà tẹ́ wà ńlẹ̀ ó ní pòrùn ti wọ̀ gbàtẹ́ sì dókè ní ìsìn tẹ́ róòrùn ìdájọ́ ọpẹ́ róòrùn ní ìsìn ó pa yín lára nítorí pé ńgbà tẹ́ wà ńlẹ̀ ìdájọ́ tilẹ̀ lẹ́lò ṣùgbọ́n ò nígbà tẹ́ wọ kò lè sínú yóò máa bá rọmọdọ́nà rẹ lọ ní ọlọ́run ràn lọ́wọ́ títí tẹ̀ fi ní róòrùn mọ́ nínú òfurufú nígbà tẹ̀ bá róòrùn mọ́ lòun ó tó sínú eléyìí jẹba torí ẹ̀ á wà lọ àti sínú lára ti rí pé òun wọ̀ ó sì ti rí pé wọ́n ti pèpè fún yóò wà lọ lára yóò pé òun ní sínú ó di lẹ́yìn ọgbọ̀n òun fi àjẹrà rẹ nù alayhi wa sallam ọkọ̀ fún wa láti gba àgbà ìgbà táwọn sọ̀hábà tí wọ́n sì yarí wọ́n ní wàá máa gbàgbà yípo ó ní ta nínú yín ló dàbí mi ọlọ́run máa fún mi jẹ a sì máa fún mi mu tàá ní òfin jẹ torí ẹ̀ nígbà tí wọ́n tún àwọn sars àwọn gbàgbà yípo kana minkum sahara ẹnikẹ́ni nínú yín tó bá fẹ́ gbàgbà nínú àwọn ẹ̀kọ́ tó tún yẹ ká mójútó àsìkò tá à ń sínú ọ̀rẹ́ ká ṣàdúà gbogbo ntẹ́ máa ń fẹ́ lórí ẹ̀ máa tọrọ rẹ̀ ńbẹ̀. ó wá nínú súnà níbi nínú ajá ikú anabi sallallahu alayhi wa sallam ó ní inna lis-sa'imi 'inda fitrihi da'watan la turad. anabi sallallahu alayhi wa ẹni tí ń gba Ramadan àbí tí ń ṣe suyam èyí yòówù ó lè jẹ́ àdúrà kan wà fún tó jẹ́ pé Ọlọ́run ní sáláì gbà lásìkò tí ọba sínú ìyẹn ẹ bá lásìkò sínú náà ẹ sáà má ti tọrọ ntí ọ̀dà ẹ sì má tọrọ àti dẹbi yín rú ẹ má jà kún ẹbí ẹ sì má tọrọ ntí ọ̀dà ẹ bá ti bẹ lọ́n lásìkò tẹ́ sínú náà ni. ọ̀nà tó gbà wá ogúnrégé tó ǹjẹ́ nínú àdúrà táwa lè máa ṣe nígbà tá a bá sínú ṣé gbólóhùn yìí náà wọ bẹ́ẹ̀ gbólóhùn kan wà tó wà lẹ́nu gbogbo èèyàn tí wọ́n máa wí pé allahumma laka sumt wa ala rizqika aftart allahumma laka sumt wa ala rizqika aftart eléyìí ó wà nínú àwọn àdúrà tó wá nínú ẹgbà wa ṣùgbọ́n ọ̀nà tó gbà wá kò fẹsẹ̀ rinlẹ̀ ọ̀nà tó gbà wá kò fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n wá nínú hadithi míì eléyìí tó ṣe pọ̀ ń fẹsẹ̀ rinlẹ̀ wípé nínú àdúrà tá a máa ṣe tá a bá sínú òun náà ni dhahaba dhama'u wabtallat al-uruqu wa thabata al-ajru insha allah dhahaba dhama'u òǹgbẹ tí ń gbẹ wá ti wá lọ wabtallat al bẹ́ẹ̀ ni gbogbo kásán ó ti di ntòrin ẹ̀san ẹ̀san ìjọsìn tá a sì ṣe lónìí pẹ̀lú ògo ọlọ́run kò ní gbé eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn àdúrà eléyìí tó ń fẹsẹ̀ rinlẹ̀ wọn náà máa wí tó bá ti sínú ó wà nínú Hisnul Muslim eléyìí tá a túmọ̀ sí Yorùbá wàá bá ń bẹ̀ wípé dhahaba adh-dhama'u wabtallat al-'uruqu wa thabata al-ajru insha Allah nínú àwọn nǹkan tí sẹ́ríà tún fẹ́ ká mójútó nínú Ramadan òun náà ni kathratul qira'ati wadh-dhikri wad-du'a was-salati was-sadaqa ká máa kí alukurani lọ́pọ̀lọpọ̀ ká máa ṣèrántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ ká máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ ká máa ṣe sọ́láàtì lẹ́yìn ọ̀ràn yẹn kárí kó à ń ṣe náfìlà lọ́pọ̀lọpọ̀ ká sì máa ṣe sàrà ká máa ṣe sàrà nítorí pé alukurani tẹ rí yìí báyìí tí ìrọ̀ ọlọ́run ọba ni iṣẹ́ tó lọ́wọ́ fi ránṣẹ́ sí àgbáńlá ayé ni tí sì tí sì ń bẹ lọ́tún ṣe sọ nǹkan rẹ̀ àlékún ọwọ ọ̀wọ́ ọwọ kan ọ̀wọ́ ka original translation original translation a ah, àdúpẹ́ fọlọ́ àdúpẹ́ fọlọ́ iwe ńlá yìí wà ń wa ọ̀pọ̀lọpọ̀ wà fọwọ́ ẹ̀rẹ̀ fi mú n ò dààmú fún rárá n ò tiẹ̀ ká àbí kí ni tó ká sí pọ̀ dààmú fún ọ̀ ká bí ibo ṣe jẹ́ kí lọ́ọ́ fẹ́ máa kà kí ni tí ń tọ́ka sí pọ́ kà sí bíi àìmáka tó máa kà alukurani mọ̀ ní ọ̀rọ̀ ọlọ́run ọba mọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọn ò tiẹ̀ máa kà wọn ò mọ ibi tó kọjú sí wọn ò mọ ibi sí bẹ́ẹ̀ sì ni ìyẹn máa dàgbà jùwé lọ àmì ìyẹn dàgbà jù kéwù lọ ìyẹn máa dàgbà jùwé lọ ìyẹn dàgbà jù kéwù lọ ìdí èèyàn dàgbà jùwé lọ ni pé àà ah, ah, ṣé ìdá yìí lọ́wọ́ àṣẹṣẹ máa kọ́ a for apple b for banana eh, àdúgbò bàbá yìí ìwé tó láti kéke tó ṣùgbọ́n kí èèyàn dàgbà jùlọ nítorí pé táì kú lọ náà ni ìwọ náà wọ́wọ́ tó ń bá ń ṣe sọ́láàt kí ni àwọn àfi bẹ̀rẹ̀ sọ́láàt Allahu tá a bá parí sọ́láàt gbogbo eléyìí o sì lè ṣe sọláàt láì jẹ́ pé ó ké fatia tó gbogbo eléyìí yín dàgbà jùlọ torí de eléyìí káwa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam èyí dàgbà ju ká kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam lọ àwọn bàbá màmá àyè wà fún yín láti wá kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam ní almadina madina ní ẹ̀sà àánú ajé àyè wà ń bẹ náà wá gba fọ́ọ̀mù kẹ́ fi kọ́ nípa ẹ̀sìn Islam àwọn ọmọ yín àtẹ̀yìn náà bàbá màmá gbogbo yín la pè é wá kọ́ ń pa ẹ̀sìn kò yẹ kéèyàn jẹ́ kí wọ́n máa túyàn jẹ nípa ẹ̀sìn yẹn ìgbà tí ọ̀yẹ́ kan tú jẹ nípa nǹkan lẹ́yà ṣé nípa ẹ̀sìn wa lọ́wọ́ ayẹ kájé kan máa tú jẹ bí kò náyé ní láti wá kọ́ nípa ìwọ̀nba tó máa sin bá ti máa ń pa rẹ̀ ó kú oríire torí ẹ̀ alukur'an agbọ́dọ̀ máa kéyìn túláàsì ni torí pé anabi sallallahu alayhi wasallam sọ pé la salata liman lam yaqra bi ummil kitab sọláàtì kọ òsì tí ó lálàáfíà o fún gbogbo ẹni tó bá ṣe sọláàtì tí ò ké fatia mbẹ ẹ̀yin ò sì máa fatia ké ẹ wá kọ ẹ wá kọ kò sí wàhálà mbẹ ẹ máa ké pẹ̀lú ògùn ọlọ nírọ̀rùn nínú àwọn nǹkan tó ẹ ká mójútó nù rọ ẹ ẹ rí alukur'an tí ẹ máa ń ké harafi kan nù rẹ anabi ní ládàá mẹ́wàá kì í ṣe bí alam ní láràfi kan sẹ́wọ̀n pé alam nashrah alam tara kaifa so alam alam yẹn anabi ni rárá o kò ṣe alam lára fi kan alifu tó bẹ̀rẹ̀ rẹ̀ ara fi kan ni láàmù tó tẹ̀lé ara fi kan ni mímù tó gbẹ̀yìn rẹ̀ ara fi kan ni bàbá fi mẹ́wàá tá fi kún mẹ́wàá tá fi kún mẹ́wàá ó di ọgbọ̀n láàdá lórí alam lásán tí wọ́n máa ka alam tara kaifa dé parí ńkọ́ ẹ̀wà dúró láàdá tí wọ́n máa kí fati àdé parí ńkọ́ ẹ̀wà dúró láàdá sàgbọ́dọ̀ mójútó àwọn ṣe olóore torí pé ẹ̀gàn òfófó gbogbo àwọn aburúkú ti pọ̀ jù lọ́wọ́ àwọn èèyàn tí ó gba aládá àwọn dànù jọ gbẹ̀ndà kìyàmà tá a bá wò dàkejì wọn ò ní àwọn ṣe eré kan tí wọ́n ṣe tó lè dín kó wọ́n lọ kọ́ lọ́wọ́ bá wọn bà tiwa jẹ́ kó sì mọ́ sáà náà sábàbí títí wọ́n fi bàjẹ́ kéèyàn máa ṣèrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ nínú Ramadan àtìgbà tí ò sí Ramadan nítorí pé ó ń bẹ nínú nǹkan tó lọ́wọ́ bá máa fi ṣàánú tọ́lọ́wọ́n bá máa fi sànú èèyàn wọ́n fúyẹ́ láwọn láti wí ọlọ́wọ́ bá sì nífẹ̀ẹ́ sí wọn wọ́n sì máa wúwo lórí wọn. òṣùwọ̀n subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar àbí la ilaha illallah wahdahu la sharika la lahul mulk wa lahul hamd wa huwa ala kulli in qadir subhanallah wa bihamdi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn gbólóhùn àwọn gbólóhùn yìí ń bẹ́ẹ̀ nínú àwọn kẹtọ́ ẹ̀ka mójútó. bẹ́ẹ̀ náà làdúà ká mójútó àdúà lọ́pọ̀lọpọ̀ nínú Ramadan àtìgbà tí ò sí Ramadan pàápàá jùlọ nínú Ramadan torí alimam ibn Khuzaima rahimahullah nínú sahihi wọn bẹ́ẹ̀ náà ni ibn Hibban nínú sahihi tiẹ̀ wọ́n gba ìgbà wákan jáde wọn nàbì sallallahu alaihi wasallam sọ pé thalathatun la turaddu da'watuhum àwọn èèyàn oríṣi mẹ́ta kan wà tó lọ́wọ́ bò ní sáláì gbàdúrà wọn alákòókò wọn as-sa'im hatta yuftor ẹni tó ṣe pé ń ṣe siyam ẹni tó ń kọ́ ẹnu ró sẹ̀sìn fọlọ́ títí tí ó fi sínú títí tí ó fi sínú tó bá bẹ lọ láàrin ìgbà tó ti bẹ̀rẹ̀ sí kẹ́nu ró sásìkò sínú ọlọ́run gbàdúrà rẹ̀ náà ni. wal imamu al-adilu aṣíwájú tọ́jú ẹni tó dúró dọ́gba tí èsì alábòsí kì í ṣe òrólé apá kan dápá kan sí ẹni tó dúró dọ́gba tó jẹ́ pé kìí ṣàbòsí fáwọn èèyàn tí ń ṣèjọba lé lórí tó bá bẹ́ lọ́wọ́ lọ́wọ́ gbà náà ni. wa da'watul mazlum àdúrà kẹta tọ́lọ́wọ́ bò ní sàláìgbà ó náà lè pè tẹ́ni tá a ṣàbòsí sí bá sẹ́ sọ́ra fábòsí tó bá ṣàbòsí sí yàn má pé torí kìí ṣe mùsùlùmí ló fi ṣàbòsí sí tó bá ṣàbòsí sẹ́nikẹ́ni ọlọ́run ọba wa yóò fún ní àǹfààní pé tó bá fi lè ṣépè fún ọ èpè yìí yarfa'uha Allahu fawqa al ọlọ́wọ́ bó gbé èpè yìí yóò gbé sórí ẹ̀sùn òjò wa tuftahu laha abwabu sama wọ́n sì sí àwọn ẹlẹ́kùn sánmà fẹ́ pè yìí wa yaqulu rabb olúwa ẹlẹ́dàá wọn máa sọ pé wa izzati mo fi gíga mi búra wa jalali mo fi gbígbọ́ngbọ́n mi búra la ansurannaka walau ba'da hin ike màá ràn ọ́ lọ́nà ni kódà kò bá pẹ́ màá ràn ọ́ lọ́nà ni kò bá pẹ́ alimami ahmed àti tirmidhi ló jáde nínú àdìsí míì èyí tí bukhari àti muslim gbé jáde nínú tírà àwọn láti ọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma ó ní kánà rasulullahi sallallahu alayhi wa sallam ajwada nas kò sẹ́ni tí ó lawọ́ tó ànábì sallallahu alayhi wa sallam òun ló lawọ́ jù nù àwọn èèyàn èyí túmọ̀ sí pé ká lawọ́ pàápàá jùlọ nínú ramadan ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lọ́ọ́ yahun sórí ara rẹ̀ gan káwọn ti sọ sẹ́lòmù nígbà tó lówó tó lè jẹ́ àwọn ń kówó pamọ́ òun kúnwó láti kéè nítorí kíkọ́ ọmọ bá mú kí jẹjẹrẹ ọmọ bá wọ ara rẹ̀ tó ẹni tó fi ń pa tí sì ń fọwọ́ ra owó di àǹkẹ́ ń fọwọ́ ra lórí pé ọ̀dọ̀ mi tẹ́ dé ẹ̀ tún ní jáde máa òtútù ibi tẹ́ máa gbé lẹ dé yìí ọ̀ ń tanra rẹ jẹ èyí tó bá ń ná o gbogbo lásán sè ọ́n bá wọn ni torí ẹ̀ lànà bisalòlá àdìsọ́lá sọ pé taa ni nínú yín inú jẹ́ pé wọ àwọn ẹni tí ó rẹ̀ lọ́ fẹ́ràn ju tiẹ̀ lọ ah àwọn sàhábà ló wà fẹ́ràn ju tiwa lọ a jẹ́ pé owó yín lè tẹ́ bá tẹ́tẹ́ fi ṣèyàn láǹfààní kẹ́ tó kú èyí tó bá kù owó ẹni tí ó jogún yín ni ó túmọ̀ sí pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ní gáàdì wọn sí o wọ́n kàn bá wọn sówó ni wọ́n sọ tọba bá ti fẹ́ jẹran kò ní jẹran pọ̀nmọ́ náà ní gbogbo ìgbà bàbá pọ̀nmọ́ omi sì wà tó pé wàrà náà ní gbogbo ìgbà bàbá wàrà kò lè náwó sọ́run ó lè máa wẹ̀wẹ̀ ẹyọ kankan dìde kan ó lòun ra ayé sá owó tẹ kó jọǹkọ owó tẹ kó jọǹkọ ẹ sì lẹ́yìn ra ayé sá torí délé ẹjẹ wò ẹ má jẹjẹ ẹ má nànà ọlọ́wọ́ bọ̀ fẹ́ o àmọ́ ló dì wọn bẹ́ẹ̀ ṣe ní bùkátà eléyìí ń bẹ́ẹ̀ nù nǹkan Islam tó fi ولا النبي صلى الله عليه وسلم لاو وكان أجود ما يكون في رمضان أسكتان بها لاو جي أنا لسو رمضان حين يلقاه جبريل لا سكت ملك جبريل ما أنبى نبي صلى الله عليه وسلم فيدارسه القرآن جاوما قال القرآن كلا النبي صلى الله عليه وسلم فلا رسول الله صلى الله عليه وسلم حين يلقاه جبريل أجود بالخير من الريح المرسلة ولا النبي صلى الله عليه وسلم ما سكت جبريل بابا ọ láwọ́ ju ìjì tí ń fẹ́ tí nǹkan kan ò lè dá torí ẹ nínú ìlàwọ anabi sallallahu alayhi wa sallam o náà ní pé ìlàwọ ni tọ́kárí gbogbo gbogbo láwọ́ kò sí gbogbo ní bá sallallahu wa sallam sẹ́wọ̀n kí sábà bíi táwọn kan fi gba islam náà torí pé gbogbo ẹran tó wà nínú yìí anábì sì ni mo bọ̀ ah ọyọ náà lẹ́nu ìgbà tó kó tó kó dọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ah ó sọ fáwọn èèyàn rẹ̀ pé ẹ̀yin èèyàn mi asilimu ẹgbà ìsìláàmù fa inna muhammadan yu'ti ata'a man la yakhsha al-faqr torí pé anabi sallallahu alayhi wa máa ń bùn lẹ́bùn lẹ́bùn ìbùnilẹ́bùn tẹni tí ó bẹ̀rù òṣì ìbùnilẹ́bùn tẹni tí ó bẹ̀rù òṣì eléyìí ló jẹ́ kí gbogbo èèyàn rẹ̀ wọnú ẹ̀sìn islam tó eléyìí jẹba so ìwọ́n tiẹ̀ ọ̀ láwọ́ wọ́n sá máa fún ọ ni kí wọ́n máa fún ọ ní ó ní wọ́n máa sọ ẹrù kalẹ̀ lágbóòlè tó ní wọ́n ìgbérù yàn sọ wá dáa kò kúkú dáa bẹ́ẹ̀ ó yẹ kí náà torí pé ìgbà tó sọ pé ya ayyul ladina amanu anfiqu mimma ẹ nínú fún yín òdodo ọ kárí ìwọ ọ tún kárí èmi náà àwọn kà fáwọn pé àwọn òsì bí ó ní gbàtó yọ ten thousand sẹ́wọ̀n fún àwọn èèyàn náà àwọn náà dá sí sì yọ ten thousand pé o tí a kówó o a ajẹ́ pé o fowó rówó nù bí ìgbà tí èèyàn fowó wówó nù eléyìí kọ́ là ń sọ ẹ̀hẹ́n ìgbà tó filẹ̀ ọpẹ́ yìí dání tó eléyìí jẹba o nínú àwọn nǹkan tí ó máa nájà máa o náà ni al-ilm ìmà nna ná ìmà wa láwùjọ wa ní ìsìn

torí pé bí àṣà àwọn ẹnìkan ni wọ́n á ní pé ọlọ́run ní sanwó atúnisẹ kí ọlọ́run kí bá wa sanwó wọn kí bá wa dúpẹ́ fún wọn láyé kó bá wa dúpẹ́ fún wọn ní ọ̀la àdìkẹ́ ọmọ a rí pé ọ̀rọ̀ náà wọ́n ti bá wa sọ síwájú kí a tó béèrè àwọn ìbéèrè tí ó wà níwájú wa ní ọ̀dọ̀ wọn òun ni pé náà nìwọ́n náà ti gbọ́ ọ́n nígbà àwọn bọ́ọ̀sọ́ bọ́ọ̀sọ́ bọ́ọ̀sọ́ nípa pé ẹja náwó sójú ọ̀nà ọlọ́ọ̀ba ẹlòmíì kágídí á rí ẹlòmíì sí ẹ̀yà rí ọ̀rọ̀ náà èyí tí wọ́n ń gbọ́ tó wà létò ń gbé tí afẹ́fẹ́ ń gbé wá bọ́ létí rọrùn yìí àwọn ẹrú ọlọ́ọ̀ba kan tí wọ́n ń wá ọjọ́ ìwé ní àdìkíámọ̀ ní dúkìá wọn ni wọ́n ṣe agbátẹrù rẹ̀ a sì ń bẹ́ lọ́ba kan náà nínú àánú rẹ̀ pé kí ètò yìí kí ó má dúró mọ́ ní ẹ̀yìn Ramadan kọjá tí ó máa wáyé ní ọjọ́ kẹjọ kẹjọ lẹ́yìn Ramadan a rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńlá ti lọ bá ta ṣàlàyé fún nípa ọdún kan báyìí ṣùgbọ́n wọn lagídí ẹlòmíì èsì ẹ̀fẹ́ gbọ́ wa ni ẹgbẹ́ sọ pé ká mọ náwó ká mọ náwó amẹ́ríkà náà fáwọn ọdún náà ní tí ó sọ láǹfààní láyé tí ó sẹ́kù fọlọ́lá àlìkíámà tó jẹ́ pé ó gbélé ayé gbádùn tọ́kàn rí ọba lẹ́yìn là ń pè ọ́ sí tó yẹ délé tí wọ́n náà bá bẹ́jẹ́ ni tí ó kópa tó ọ̀ darapọ̀ máwọn olóríire tí wọ́n ṣe agbátẹrù ní ètò báyìí o lè pè wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí òun náà ni zero seven zero six nine five nine seven zero one eight lẹ́ẹ̀kan sí zero seven zero six nine five nine seven zero one eight àbí zero nine zero three nine five nine eight two six two kò pè sórí àwọn nọ́mbà yẹn tí wọ́n náà wà lójẹ tí ọ̀dà àpapọ̀ mọ́ àwọn ètò yìí kí wọ́n lè lo àwọn abẹ́rẹ́ tí yóò mọ gbélé ayé náwó rẹ̀ síbi dáadáa tọ́lọ́ọ̀ba jẹni tí ó kè sára má torí pé tòun ò ní kì wá owó tá a wà kólẹ̀ fún ọ pé kán lọ fi ṣètò lórí rédíò tí wọn ní kí wàá jẹ́ ní sọ pé bàbá kíní ti ta kíní kan ti ń ta wá ti ń tàwo rárá àwọn ò tọ́ balada ẹ̀rọ là ní kí a mọ̀ torí eléyìí ẹja gbìyànjú ká pa kìtì mọ́ rí àwọn ẹrú ọlọ́ọ̀ni ọ̀sẹ̀ agbátẹrù rẹ̀ kódà tí wọ́n ní kẹ́kẹ́ rárá láwọn ọ̀dọ́ tọ́jà àwọn ọ̀dọ́ tọ́jà gbẹ́tò èèyàn lè mọ̀ pé lè gbìyànjú pọ̀ ẹ̀sìn kọ́lọ́ba kó sí ọ̀rọ̀ fèmí àtiwọ́ láti lè jẹun tó ní okùnpá ń bákan wa òní wípé wọ́n ní pètò kí ni ìdájọ́ ìwẹ̀ wíwẹ̀ Ramadan àti irun pákó ní Ramadan. kò sí ní tó ẹni tí ń gba Ramadan ó lè run pákó ẹni tí sì ń gba Ramadan ó lè wẹ̀ kò bá jẹ́ pé látara àwẹ̀ tó wẹ̀ ń orí parọ́ ń tutù ó sì rí pọ́kùn balẹ̀ kò sí wàhálà ń ṣùgbọ́n ẹni tó ń pákó kò gbọ́dọ̀ gbé omi pákó mi o kò gbọ́dọ̀ gbé mi bẹ́ẹ̀ náà lẹni tó ń ṣe Ramadan ó lè lo ọṣẹ ìfọnu lópin ìgbà tó bá ti mọ̀ ẹ́ pé àádùn ọṣẹ ìfọnu kò ní wọ̀nà fún òun òun máa bó ń ṣe lè ṣe tóun ó kó gbogbo ẹ̀ kú lẹ́nu òun tẹnu ó sì padà sípò. alhamdulillah ẹlẹ́ẹ̀kejì inú bẹ̀rẹ̀ tí ó wà ń bíi wọ́n ní pé kí ni ìdájọ́ sọ̀látù tàràwí nínú Ramadan ṣé tí èèyàn bá jẹ́ ẹni tó bá mèsì sọ̀látù tàràwí irú alẹ́ àná lápèjúwe ṣé síyáàmù tòní báwo ni sólá láàfíà àbí òlá láàfíà nítorí tá a ti gbọ́nu tó ti lọ sẹ́yìn bí ó ń béèrè ṣèkọ̀ béèrè pé nu tá a ti gbọ́nu tó ti lọ sẹ́yìn ní pètò téèyàn bá ti ṣe sọ̀látù tàràwí eléyìí táwọn máa ń pè ní ásámú wípé kò ní Ramadan ẹ dáhùn kí ni ìdájọ́ rẹ̀. rárá o téèyàn bá lè ṣe sọ̀látù tàràwí kò túmọ̀ sí pé kọ́mọ gbà rọmọbọ́nà ọjọ́ tí ó tẹ̀lé so nǹkan tó kàn wá ń bẹ̀ ni pọ́ pàdánù ládàá tarawih ṣùgbọ́n láì ṣe tarawih á gba rọmọbọ́n tarawih sunna nabi sallallahu alayhi wa sallam ni rọmọbọ́n ọ̀ràn àyàn tó lọ́n sí lọ́ràn àyàn lórí wa ni àìṣe tarawih kò túmọ̀ sí pé àní ṣe rọmọbọ́n. alhamdulillah bẹ́ẹ̀ bí ìtanijílẹ̀ kan sí ìtàbí parí rẹ̀ òun náà ni pé tó wá rí pé mẹ́nubà fún wa nípa ilé ẹ̀kọ́ ká jẹ́ ẹni tí ó wẹ́kọ̀ọ́ kó wá mọ̀ kó wá mọ̀ dáadáa ká má bàa jẹ́ tí ó bọ̀ sí abẹ́ ẹni tí ó mọ̀ sí lọ́hùn pẹ̀lú àìmọ̀ kan níjọ́ kan tá a ṣàlàyé fún ẹnìkan ó lẹ́yìn ọmọdé yìí ẹ̀ sì ń jẹ́ ẹni tí ọfẹ́ máa fi mí ṣe ẹ̀yẹ́ torí pé mo ti dàgbà èmi tí mo ti dàgbà tó yàtẹ̀ tó wá ní máa ká lọ ilé ẹ̀kọ́ àwa ojú ara wa ní bàbá èmi tí mo ti pé forty five years lẹ́tọ́ wá ní máa ká lọ sílé ẹ̀kọ́ àwa rẹ̀ rí pé àà tọ́ ọ bá débẹ̀ wàá bẹ́ni tó ní ohun fún lórí tó ju tiẹ̀ lọ tó jẹ́ pé kódà yóò ti lé sixty years àti tó tó ju bẹ́ẹ̀ lọ wàá bá ń bẹ̀ bákan náà ẹlòmíì náà ògbótó àsẹ́mi tí mo wá ń ṣe títí àti mò ń kọ́ àwọn ọmọ nílé ìwé tí mò ń gbowó ribiribi nítorí wọn wá jókòó àmọ́ tẹ́tí alẹ́ ọmọ tara rẹ jẹ ọba tó débẹ̀ wàá bá wọn tẹ́ jẹ́ pòfẹ́sọ̀ tó tó gbapò ju ti ẹtọ́ wàá tó síbẹ̀ wàá tó bá wọn bẹ̀ tó di eléyìí kì ṣeré rárá bí ti wùdí bẹ́ẹ̀ náà ni tàgbàlagbà wà bẹ́ẹ̀ náà ni tẹ̀ńtọ́pọ̀ lè ṣe wà tó o bá sì gbé lórí òṣùwọ̀n scale lẹ́kọ̀ọ́ tó bá kọ́ ń bibẹ̀ jáde inshàlá ìwọ ló rí pé yàtọ̀ wà ń bẹ̀ kìí ṣe pé bóyá èèyàn ń dẹnu àbí bóyá èèyàn sọ pé olóko rẹ̀ kọ́ ìwọ náà gbìyànjú kọ́ dánwò lónìí ìwọ gbìyànjú kọ́ gba fọ́ọ̀mù kó o tún mọ ọmọ rẹ náà wọ bẹ̀ ó sì rí pé owó tí ò pa rárá owó péréte iná ló mọ san ó rí pé ó kéré lẹ́gbẹ̀ẹ́ ẹ̀kọ́ tó ọmọ kọ́ níbi àyè tá a ju ìfọ̀ yìí nílé ẹ̀kọ́ wa ilé tí ó wà ní al ní ẹ̀sánú ajé area tó bá ti débẹ̀ tó bá ti ní mọ́sálásí ló ń lọ wọ́n júwe fún ọ bó ṣe wọlé ké insha Allah ń bẹ̀ bá débẹ̀ wọlé bá bá pàdé nínú mọ́sálásí náà wọ́n á júwe fún ọ olóòfin ẹyẹ nìkọ̀ọ̀kan wáyé òfin àṣekò ń gẹ́rẹ́ má dágun lásọ̀rọ̀ tá a bọ̀ sọ fi sọ́wọ́ òsì mọ́ fi jẹun ẹ̀kọ́ kò síjọ́ tí kè wáyé àti ní Ramadan àti lẹ́yìn Ramadan ní ọjọ́ sátidé àti ọjọ́ Sunday kọlọ́ba kó ṣe rọrùn ẹ jẹ́ á pàdé àwọn obìnrin wa ní ọ̀la wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.